ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni àkórí rẹ̀ jẹ́ onírúurú baptísímù a ó kà látinú ìwé ebéèrú orí kẹfà ẹsẹ̀ ìkíní àti ìkejì ó kà báyìí nítorí náà ẹ jẹ́ kí a pa ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìsìn ìgbàgbọ́ tì kí a tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ kí a má tún máa fi ìpìlẹ̀ lélẹ̀ mọ́ ìpìlẹ̀ bíi ẹ̀kọ́ nípa ìrònúpìwàdà kúrò nínú àwọn iṣẹ́ tí ó yọrí sí ikú ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀kọ́ nípa ìrìbọmi ìgbé ọwọ́ lé ènìyàn lórí àjíǹde kúrò nínú òkú àti ìdájọ́ ìkẹyìn bó tilẹ̀ jẹ́ pé Patrick ti ṣe ìrìbọmi tàbí baptisi nípa ti omi ìrìbọmi yìí kò ní ìtumọ̀ sí si Patrick bẹ́ẹ̀ ni kò ní agbára tó yẹ kó ní nínú ayé rẹ̀ nítorí wípé kò tilẹ̀ mọ kí ni ìrìbọmi jámọ́ bẹ́ẹ̀ ni kò mọ ìdí tí ó ṣe ṣe pàtàkì ó rò wípé ìrìbọmi tàbí baptisi nípa omi wà fún láti fi ìdí gbogbo òdodo múlẹ̀ bákan náà ni ó gbàgbọ́ wípé ìdí tí a ṣe ń ṣe baptisi ti ẹ̀mí mímọ́ ni fún onígbàgbọ́ láti bá a fèdè fọ̀ kò tilẹ̀ mọ ohunkóhun nípa baptisi ti iná a ò fi àwọn nǹkan wọ̀nyí kọ́ àìmọ̀kan rẹ̀ yìí kò wá jẹ́ kí agbára tí ó yẹ kó wá láti àtàrí àwọn nǹkan wọ̀nyí farahàn nínú ayé rẹ̀. àwọn oríṣiríṣi baptism jẹ́ ọ̀nà fún agbára láti òkè wá láti wọ inú ayé onígbàgbọ́ onígbàgbọ́ ń di àwọn agbára yìí mú láti òkè wá nípa ìgbàgbọ́ tí ìmọ̀ ó ń ṣe agbátẹrù fún baptisi nípa omi ni ó ń ké wa kúrò pẹ̀lú ìgbé ayé àtijọ́ wa kí a bá lè ní agbára láti rìn nínú ìgbé ayé tuntun baptisi ti ẹ̀mí mímọ́ ni ó fún wa lágbára nígbà tí baptisi ti iná ó ń sọ wá di mímọ́ ó sì ń fọ̀ wá mọ́ kí a bá lè ṣe àwọn iṣẹ́ tó ga fún ọlọ́run a lè ka ìwé timothy kejì orí kejì ẹsẹ̀ ìkọkànlélógún nígbà tí a gbàgbọ́ nínú kristi a kú sí ìgbé ayé àtijọ́ ó sì ṣe dandan kí a gbé ìgbé ayé tuntun wọ̀ ikú wa ní ti ẹ̀mí sí ìgbé ayé àtijọ́ ni baptisi nípa ti omi ni ó ń ṣe àpèjúwe rẹ̀ nípa rẹ̀ gbogbo àkọsílẹ̀ òkùnkùn tí ó ní í ṣe pẹ̀lú ayé wa ó di píparẹ́ a sì kú a sì wọ inú ìrètí kan títí àjíǹde a kú pẹ̀lú Kristi nípa ìgbàgbọ́ a sin wá pẹ̀lú rẹ̀ nípa baptisi ti omi a ó sì jíǹde pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe àwọn ìgbésẹ̀ méjèèjì àkọ́kọ́ náà pẹ̀lú rẹ̀ máa lọ lónìí máa rántí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí láti inú ìwé Róòmù orí kẹfà ẹsẹ̀ ìkẹta sí ìkarùn-ún ó kà báyìí pé àbí gbogbo tí a ti lórúkọ Jésù àti kú bí Jésù ti kú bẹ́ẹ̀ ni wọ́n jọ sin wá pọ̀ nígbà tí wọ́n rì wá bọmi tí wọ́n sọ wá di òkú kí àwa náà lè máa gbé ìgbé ayé tuntun gẹ́gẹ́ bí Ọlọ́run bàbá ògo ti jí Kristi dìde kúrò nínú òkú bí a bá sọ wá di ọ̀kan náà pẹ̀lú Jésù nínú ikú a ó sọ wá di ọ̀kan náà pẹ̀lú rẹ̀ nínú àjíǹde àdúrà ó ṣé bàbá fún àdìtú àti agbára tó wà nínú àwọn baptisímù oríṣiríṣi wọ̀nyí ràn mí lọ́wọ́ láti ṣe àmúlò àwọn baptisímù wọ̀nyí ní ọ̀nà tí ó yẹ kí n sì máa gbé nínú ìgbé ayé ọ̀tun nínú Kristi ní orúkọ Jésù àmín àyọkà wa látinú ọ̀rọ̀ Ọlọ́run Titi májẹ̀mú titun kíka májẹ̀mú titun tán ní ọdún kan ó túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀kọ́rọ̀ ọlọ́run yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú titun jálẹ̀ láòrí nínú ìwé Matthew orí kẹta àti orí kẹrin ẹ farabalẹ̀ kí ẹ bá wa ká lọ matthew orí kẹta. nígbà tí ó yá johannu onítẹ̀bọmi dé ó ń wàásù ní asálẹ̀ judea ó ní. ẹ ronú pìwàdà nítorí ìjọba ọlọ́run fẹ́rẹ̀ dé. nítorí òun ni wòlíì àìsáyà sọ nípa rẹ̀ pé. ohùn ẹnìkan tí ó ń kígbe nínú asálẹ̀ pé ẹ la ọ̀nà tí olúwa yóò gbà ẹ ṣe kí ó tọ́ fún un láti rìn. johannu yìí wọ aṣọ tí a fi rún ràkúnmí hun ọ̀já ìgbànú aláwọ ni ó gbà mọ́ ìdí oúnjẹ rẹ̀ ni eṣú àti oyin ìgàn nígbà náà ni àwọn ènìyàn láti Jerúsálẹ́mù àti gbogbo ilẹ̀ Jùdíà àti ní gbogbo ìgbèríko odò Jọ́dánì jáde tọ̀ ọ́ lọ wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ó sì ń ṣe ìrìbọmi fún wọn nínú odò Jọ́dánì ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ nínú àwọn Farisí àti Sadusí tí wọ́n wá sọ́dọ̀ rẹ̀ pé kí ó ṣe ìrìbọmi fún wọn ó bi wọ́n pé ẹ̀yin ìran paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá fún ìbínú tí ń bọ̀ ẹ fi hàn nínú ìwà yín pé ẹ ti ronúpìwàdà ẹ má ṣe rò lọ́kàn yín pé a ní abraham ní baba nítorí mò ń sọ fún yín pé ọlọ́run lè gbé ọmọ dìde fún abraham láti inú òkúta wọ̀nyí a sì fi àkélé gbòǹgbò igi báyìí nítorí náà igikígi tí kò bá so èso rere ni a ó gé e lulẹ̀ tí a ó fi dáná ìrìbọmi ni èmi fi ń wẹ̀yìn mọ́ nítorí ìrònúpìwàdà ṣùgbọ́n ẹni tí ó ń bọ̀ lẹ́yìn mi jù mí lọ èmi kò tó ẹni tí ó lè kó bàtà rẹ̀ ẹ̀mí mímọ́ àti iná ni òun yóò fi wẹ̀ yín mọ́ àtẹ ìfẹ́kà rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò gba ilẹ̀ ìpakà rẹ̀ mọ́tótó yóò kó ọkà rẹ̀ jọ sínú abà ṣùgbọ́n sísun ni yóò sun fùlùfùlù nínú iná àjò òkú. nígbà náà ni jésù lọ láti ilẹ̀ gálílì sọ́dọ̀ jòhánù ní odò jọ́dánì kí jòhánù lè ṣe ìrìbọmi fún un ṣùgbọ́n jòhánù fẹ́ kọ̀ fún un ó ní èmi gan-an ni mo nílò pé kí o ṣe ìrìbọmi fún mi ìwọ ni o tún tọ̀ mí wá. jésù dá a lóhùn pé jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ná nítorí báyìí ni ó yẹ fún wa bí a bá fẹ́ ṣe ẹ̀tọ́ láṣẹ pé. nígbà náà ni johannu gbà fún un bí jésù ti ṣe ìrìbọmi tán tí ó gòkè jáde kúrò nínú omi ọ̀run pínyà lẹ́sẹ̀kẹsẹ̀ jésù wá rí ẹ̀mí ọlọ́run tí ó sọ̀kalẹ̀ bí àdàbà tí ó ń bà lé e kan láti ọ̀run wá sọ pé àyànfẹ́ ọmọ mi nìyí inú mi dùn sí i gidigidi. matthew orí kẹrin. lẹ́yìn náà ẹ̀mí gbé jésù lọ sí asálẹ̀ kí èṣù lè dán an wò lẹ́yìn tí ó ti gba àwẹ̀ tọ̀sán tòru fún ogójì ọjọ́ ebi wá ń pa á ni adẹ́niwò bá yọ sí i ó sọ fún un pé. bí ọmọ ọlọ́run bá ní ọ ní tòótọ́ sọ fún àwọn òkúta wọ̀nyí kí wọ́n di àkàrà ṣùgbọ́n jésù dá lóhùn pé ó wà ní àkọsílẹ̀ pé kì í ṣe oúnjẹ nìkan ni yóò mú kí ènìyàn wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ. lẹ́yìn náà èṣù mú un lọ sí jerusalem ìlú mímọ́ nì ó gbé e lé góńgó orí tẹ́ḿpìlì ó sọ fún un pé. bí ọmọ ọlọ́run bá ní ọ ní tòótọ́ bẹ́ sílẹ̀ nítorí ó wà ní àkọsílẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ kí wọ́n tẹ́wọ́ gbà ọ́ kí o má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta jésù sọ fún un pé. ó tún wà ní àkọsílẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ dán olúwa ọlọ́run rẹ wò. èṣù tún mú un lọ sórí òkè gíga kan ó fi gbogbo àwọn ìjọba ayé àti ògo wọn hàn án ó bá sọ fún un pé. gbogbo nǹkan wọ̀nyí ni n ó fún ọ bí o bá wólẹ̀ tí ojúbà mi. jésù bá dá a lóhùn ó ní. padà kúrò lẹ́yìn mi sátánì nítorí ó wà ní àkọsílẹ̀ pé olúwa ọlọ́run rẹ ni kí o máa júbà òun nìkan ni kí o máa sìn lẹ́yìn náà èṣù fi í sílẹ̀ àwọn áńgẹ́lì bá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń ṣe ìránṣẹ́ fún un nígbà tí jésù gbọ́ pé wọ́n ti ju jòhánù sẹ́wọ̀n ó yẹra lọ sí galili. lẹ́yìn tí ó kúrò ní násárẹ́tì ó ń lọ gbé kápánọ́ọ̀mù tí ó wà lẹ́bàá òkun ní agbègbè sébúlúnì àti náfítálì èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí wòlíì àìsáyà sọ lè ṣẹ pé. ilẹ̀ sébúlúnì àti ilẹ̀ náfítálì ní ọ̀nà òkun ní òdìkejì jọ́dánì gálílì àwọn àjèjì àwọn ènìyàn tí ó jókòó ní òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá ìmọ́lẹ̀ mọ́ sórí àwọn tí ó jókòó ní ilẹ̀ tí òjìji ikú wà. láti àkókò yìí ni jésù ti bẹ̀rẹ̀ sí wàásù pé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run súnmọ́ ìtòsí. bí jésù ti rìn lọ lẹ́bàá òkun gálílì ó rí àwọn tẹ̀gbọ́n tàbúrò méjì kan símónì tí ó tún jẹ́ pétérù àti áńdérù arákùnrin rẹ̀ wọ́n ń da àwọn sí inú òkun nítorí apẹja ni wọ́n jésù sọ fún wọn pé. ẹ máa tẹ̀lé mi kì í ṣe ẹja ni ẹ ò máa pamọ́ ènìyàn ni ẹ ò máa fà wá. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá fi àwọn wọn sílẹ̀ wọ́n ń tọ̀ lẹ́yìn bí ó ti kúrò níbẹ̀ tí ó lọ síwájú díẹ̀ sí i ó rí àwọn arákùnrin méjì mìíràn jákọ́bù ọmọ sébédè àti jòhánù arákùnrin rẹ̀ wọ́n wà nínú ọkọ̀ pẹ̀lú sébédè bàbá wọn wọ́n ń tún àwọn wọn ṣe ó bá pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fi ọkọ̀ àti bàbá wọn sílẹ̀ wọ́n tẹ̀lé e jésù wá ń kiri gbogbo gálílì ó ń kọ́ àwọn ènìyàn nínú ilé ìpàdé wọn ó ń wàásù ìyìn rere ìjọba ọlọ́run ó tún ń wo oríṣiríṣi àrùn sàn lára àwọn ènìyàn òkìkí rẹ̀ kàn ká gbogbo síríà àwọn ènìyàn ń gbé gbogbo àwọn tí ó ní oríṣiríṣi àrùn àti àìlera wá sọ́dọ̀ rẹ̀ àti àwọn tí ẹ̀mí èṣù ń dá láàmú àti àwọn tí wárápá mú àti àwọn arọ ó sì ń wò wọ́n sàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń tọ̀ lẹ́yìn láti Gálílì àti ìlú mẹ́wàá àti Jerúsálẹ́mù àti Jùdíà àti láti òdìkejì Jọ́dánì. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tabi www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.